tọ́ọ̀tù wa máa tí báyìí ẹ̀yìn ọdọ̀kùn tí mú lọ́bìn ẹlẹ́ẹ̀kọ́ díẹ̀ báyìí abẹ́lọ́mà àríkọlá kí ó sàmójúkò fún ẹnìkọ̀ káwà bákan àdúpẹ́ lọ́wọ́ àwọn ìyàwó tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lọ ọlọ́mà àríkọlá kó mọ́dún wọn nígbàdẹ́ àti àwọn pẹ̀lú ìgbọ́nà láláì dònà pẹ̀lú ewu tí wọ́n ní kí a bára wà òun náà ni wọ́n pe àkọlé ẹ̀ economic policy, and labor in Islamic perspective tí lè bá alhamdulillah na kúrò rẹ̀ pé ah, táwọn ìbátẹ̀ ń gbóyànjá tó máa ti pèrò wọn àlátàrí báyìí bí àwọn ṣètò wá títọ́ lẹ́ẹ̀kẹ́ inú yóò bẹ̀rẹ̀ sí ní wọn dùn nígbà alhamdulillah pẹ̀lú ògbọ́n náà tó ní ká bá ti sọ̀rọ̀ omi lọ́pù ní economic policy and labour in Islamic perspective tí ìtumọ̀ rẹ̀ jẹ́ al-khutatul iqtisadiyya fi manzar al-Islam ètò ọrọ̀ ajé àti àwọn òfin tó dé bẹ́ẹ̀ ni àwọn in tó jẹ́ òfin fún òṣìṣẹ́ afẹ́ fi ojú sínúkùn Islam afẹ́ fi wo economic policy ìyẹn ni pé àwọn òfin tó dé ètò ọrọ̀ ajé bákan náà àti labour àwọn tá jẹ́ òṣìṣẹ́ ìjẹ́ ìsìláàmù tí ọlọ́mbà àlékẹ́ ọlá tí ó fi sàánú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn torí pé ìtọ́lọ́mbà àlékẹ́ ọlá sọ nínú ìkọ̀hán bismillahir rahmanir rahim wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ni rẹ̀ annabi àgbé ẹdìdé fáwọn èèyàn àti kó mọ pé annabi wa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni annabi la gbé iṣẹ́ yìí la fún kó wá jẹ́ so tó bá jẹ́ pé a jẹ́ pé iṣẹ́ tí ẹni tó jẹ́ rahman gbé wá o máa wà kí ni arham òun ó tún fẹ́ ṣe kí ni yóò tún fẹ́ jẹ́ fi ṣàánú ni òun jẹ́ pé gbogbo nǹkan kí nǹkan tá a bá máa wò fi ìlànà ẹ̀sìn wa ìta ń ṣe ká fi wò àrí pé ọlọ́mà ní láti parí ìkẹ́ ó wàkọ́kọ̀tẹ̀lù pẹ̀lú àwọn ṣàáyìn kọ̀kan àwọn nǹkan àmì kọ̀kan inú ẹ̀ ni oṣù táwọn inú ẹ̀ oṣù osu oṣù kẹ oṣù wá ní oṣù gẹ̀ abẹ́lọ́mbà ní kíọ́lá ìkẹni oṣù ẹni wa oṣù wa kọ́lọ̀ kó tẹ́wọ́ gbà wa ọlá wọ́n ni wípé ọlọ́run ò tó rílẹ̀ ayé káwọn ma wa máa ṣeré eléyìnbẹ̀ nínú ròrí àwọn èèyàn míì táwọn ò bá rò bẹ́ẹ̀ wà láì èèyàn míì wà gbogbo tẹ́bá lè fẹ́ rò nínú ròrí in tó súnmọ́ ni pé ẹ̀ẹ́fẹ́ rí àwọn èèyàn kan tó fi pé wọ́n ṣe kí ni wọ́n gbé ìròrí yẹn dání ó ń ayé náà ni pé tí yóò bá yí ọlọ́run bá nígbà lákòókò náà alkùránì wípé bismillahir rahmanir rahim afahasibtum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un ọlọ́run ní afahasibtum ṣe ń tẹ́ lérò wípé omi annama khalaqnakum abata akàdáyí lásán fún bí eré wa annakum ilayna la tó wá ṣe wípé ẹ ní parapọ́dọ̀ àwọn ọlọ́run ah fàtàrànlá almalikul haq tí tó bí ọlọ́run yìí ni pé ọlọ́run bá líkẹ́ ọlá tó bí kọjá rú ìjọba yẹn kó wá ṣe wípé ó kàn dágbó akílé ayé kákànwá wà for fun ẹlùmíyìn tí ó máa dùnnú ẹ̀yẹn sáà tó máa bẹ̀ sí mọ́ ṣe àwọn analysis oríṣiríṣi kóra wípé àwẹ̀ tó ń gbàgbẹ́ yóò gbàgbé kó ń gbàwẹ̀ àrùn ní gbọmá gbẹ̀lú ma ti pléyà tó fowó rà ní 10 million pounds bí a kò fi ọmọ mi yẹn gùn bàjẹ́ ọmọ tí mo fowó rà yẹn ẹ̀pin síbẹ̀ yẹn ṣe ń torí ilé lọ́wọ́ ma ṣe dá wa láàwọ̀lá even though simple experience ilé ayé bílẹ̀ ṣe ń súfílẹ̀ ma ó tako ilé ìkákúnmọ̀kọ̀ pé ọlọ́run bá líkẹ lọ́wà tó dáwà ó nínú kò rí bẹ́ẹ̀ alọ́pẹ̀ lọ́wà pé limaza kọlọ́kìnàlá kí ló tọ́nà bá líkẹ ọlá tó ṣe dáwà àwọn limaza kọlọ́kọlọ́wà ní ìdá kí ni pàápàá ṣe dáwà long long time goal ni ó bọ̀rọ̀ máa bẹ pẹ̀lú wa láàárọ̀ lọ́sàn-án gbogbo tó bá wù ká máa ṣe àbọ̀rọ̀ sọ ilé inú ìyẹn ni ó ma darí wa tí gbogbo kẹtàwà fẹ́ ṣe yóò ma ti wá sí ìlànà yẹn at every point in time a kámọ́ra wa létí torí kí lọ́lọ́run ṣe dá mi ọlọ́run bá ní kí ọlá ẹgbẹ́ olè fún ẹnu alkuhan ọlọ́run wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ma ما أريد من أم من رزق وما أريد أن illa إلا الله ورزاق ذو القوة المتين ọlọ́ ní àdálùjẹ̀nú bẹ́ẹ̀lá àdọ́mì rí yẹn náà ìlà ni àbùdù àyàfi kí wọ́n jọ́kù fún èmi ọlọ́run so tó túnmọ̀ sí pé sábà bí ta torí ẹ̀dẹ́yìn náà ní kí ni ìbáadà ìjọsìn eléyìí ni superstructure every other thing substructure ni wọ́n gbogbo labábẹ́kọ́ lórí ilé in tó ṣe pàtàkì jù ó ní kí ni foundation rẹ̀ foundation ni super

nínú àwọn nǹkan tó wá lè dàìbá ti wà bá lẹ̀ máa ẹ̀rùn ni máa uridu minhum min rizqin ní tọrọ àrísìkí lọ́wọ́ yìí wa ma uridu an yut'imuni bẹ́ẹ̀ ni mi ò tọrọ kẹ bọ́ mi ọlọ́wọ́n bá torí pé mọ́lọ́n tẹ́rí ìdán uwa Razzaq ọba tó rọrọ̀ ni Dhul tẹ́lú bízi gani is an insult to Allah àwọn èèyàn máa ń sọ búlò ìbọ̀ tí wọ́n rí ní nǹkankan but billahi al-azim is an insult ẹwọ afẹ́ ìjọ tó lọ ẹmọ bá ń bí ọlọ́run ayé ní òsì ẹmọ bá ń bí ọlọ́run láì sọ fún àmọ̀ pé statement yẹn ó wà derogatory ó bu ọba tó dá wa ó bùkù látẹnu wa sọ́pẹ́ mi ò ráyè mi kúrò tí àgbẹ́jẹ́ bó ti pé ìyàwó wa sátẹ́sọ̀ lé ní kúrò ah, mi ráyè mi lọ́la mi ráyè mi ọ̀túnla mi mi àárọ̀kúnlẹ̀ ah, wa mi fẹ́ mi torí o bí akẹ́jẹ́ tó kú lọ kí a sọ gbólóyìn kàmọ̀tọ́ tí ọba nípe lọ́dọ̀ tó dáa so tàbá mọ ilé ní ìpìnlẹ̀ ọ̀pẹ́ sábàbí ta torí ẹ̀ wá sáyé oníkíni onítorí ìjọsìn àti jẹ àti àti ètò ìgbésí ayé wa abẹ́ ìjọsìn náà ní gbogbo àwọn kìíní wa Islam is a complete way of life forget every other thing gbogbo kan míì tó wù kó lè wà lẹ́yìn ẹ̀ complete way of life ó kó gbogbo nǹkan sínú pátápátá interni economic politics pẹ̀lú politics gangan fún rẹ̀ kò sí nǹkan kan bó lẹ́fẹ́ yà sí tí Islam ṣe kí ni tí Islam ò mójútó kò sí ìdí kankan tàbẹ́ yà sí How much time I'm going to go to the But no, you, you, you can't tell me that in this 21st century. No, I'm lè gbà ẹ́ lọ́wọ́, mo lè gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ náà. Ó máa ẹlòmí àfọ́m oríṣiríṣi, ó gbàgbé kíni, ó gbàgbé ìpínlẹ̀ rẹ̀. Ọlọ́run àríkà láti fọ́n sọ́rọ̀tún náà lọ́lọ́ni, wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an. Ọlọ́run amú ìjáde nínú àwọn ìyá yín lẹ́yìn tó ṣe wípé ẹ̀ẹ̀já mọ́ nǹkankan ẹ̀mọ́ nǹkankan so tọba lé ọ̀rọ̀ ọlọ́run bá sọ báyìí lẹ̀ sorry you can't tell me that I have been a medical doctor for the past 20 years ẹ̀ka rọ̀ta tó wáyé pé ọmọ 40 years ni olóòtú jẹ́ medical for the past 20 years ẹni okay ti 20 years ti 20 years ẹgbẹ̀lú wà ń gbà yẹn sẹ̀kó ti di 40 years ìbò ló wà ń gbà yẹn tó bá ó yá fi 10 years kún 40 years yẹn ó di kí ni 50 years ó ti di minus absolute state of nothingness ìyẹn lọ́wọ́ àríkẹ̀ rárá wọn létí náà pé wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an ọlọ́nà àmújá láti mú àwọn ìyá yín lẹ́n tó ṣe pé ẹ̀ẹ̀mọ́ nǹkankan wọ́n tó jẹ́ wọ́n tó rí ẹnjìníà lè ní ẹnjìníà kọ́ ní ẹ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn wà sí fún ọjọ́ bí yín àwọn ti sọdá wọ́n ti lọ so tọ́lọ́wọ̀n èèyàn bá fẹ́ bẹ sọ̀rọ̀ má takú ọlọ má ṣẹ̀yà kókó nàkí láti takú ọlọ́run ọlọ́ni lẹ́yìn náà ọjọ́ ọlẹ́lẹ́kùn musamman ọlọ́run àwọn foundations yìí wà very essential ìpínlẹ̀ wá fún pé tí islamu sọ ohun lélẹ̀ káàkùnkà sọ sí mọ́ fi brain ẹjọ́ má fi brain ẹjọ́ kíni má fi brain ẹjọ́ in tó ní ṣe pẹ̀lú fact oní islamu kíkíni oní islamu ma ń gbé lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni àti jẹ́ àti mú wá ìpínlẹ̀ àkọ́kọ́ náà àwọn nǹkan tábọ̀rọ̀ mọ̀ ní pé ọwọ́ Ọlọ́run ló wà àpíjẹ́ àti wọ́n ń ló wà ọwọ́ ọlọ́run ló wà ìwá sọ pé kìràkìtà òdọ́là káṣẹ́ bí ẹrú òṣè kí ni òdá nǹkan mélòó mélòó àwọn ìpínlẹ̀ pé àjọ ṣe inú àwọn kẹjọ ṣe fẹ́ǹjọ bí ń jọ kan náà ní ẹjọ́ lọ́sùn mi inú ẹ̀lẹ́rí eléyìí mọ̀ ṣe lè tí ó mọ̀ rẹ̀ rù inú ẹ̀lẹ́rí tí wọ́n ṣe kìrìkì inú ẹ̀lẹ́rẹ́ tí wọ́n ṣiṣẹ́ lọ́fíìsì inú ẹ̀lẹ́rẹ́ ó bọ̀rọ̀ kíyèsí wa wípé kò kí ń ṣe ọgbọ́n orí wa ṣàbágbọ́ nípa alẹ́kùsọ́ọ̀dì tó ọrọ̀ ajé ni káràkátà ni iṣẹ́ tá ń ni adámọ̀ pé àti yege àti làláyé gbogbo ẹ̀bárátá ọwọ́ ọlọ́run ló ṣe kí ni ọwọ́ wa ò dá nǹkan kan ọlọ́run ọba ibi tó fi wá sí lè di lọ́la kí mo lè di lọ́la aláwọ̀ ọlọ́bà alìkẹ́ lánìkan ló mọ̀yẹn lọ́lọ́bà alìkẹ́ lásọ fún ọlọ́ alìkùránì pé kul man yarzuqukum minas samaa'i wal ard ìrẹ́ anábì sọ fún wọn bẹ̀rẹ̀ wọn pé man yarzuqukum minas samaa'i wal ard ta ló ń pè ṣe àrísìkí fún yín láti sánmà àfilẹ̀ amman yamliku sam'a wal absar talẹ́ tó fún yín lójú talẹ́ tó fún yín létí ìgbọ́ tó fún yín lójú ríran wà máa yóò kìrìjù láàyè àmìnà lèmọ́yì tàlẹni tó mú òkú jáde látara alàyè tàlẹni tó mú alàyè jáde látara òkú wà yóò kìrìjù lèmọ́yì mìnà láàyè tàlẹni tó ṣe pé òun ló mú òkú jáde látara alàyè wà máa yóò dábírù láàmùrù tàlẹni tó ń darí gbogbo àlámọ̀rí ilé ayé pátá ọ̀tẹ̀yẹ̀kú lúnà láà wọ́n ní tí wọ́n sọ náà ní pé ọlọ́ọ̀bà yìí náà ní sakul tó bá rí bẹ́ẹ̀ àfàlẹ́àtà sakul tẹ́ẹ̀ ní páyọ ọlọ́ọ̀bà yìí ṣá ẹn láti páyọ ẹn láti juwọ́lẹ̀ fún ìyẹn ọlọ́ọ̀bà ní kí lájé kílọ̀ fáwà mùsùlùmí ìkìlọ̀ tó ṣe fún wọn náà ní wípé ọlọ́run ni ẹ̀yin nígbàgbódodo odòkólù fi sí nìka fọ́tàn ẹkó wọnú ẹ̀sìn yìí pátápátá ẹni láti juwọ́lẹ̀ ni your submission must be absolute absolute submission abani abani okay I define Islam in a simple context abani the total and unconditional submission to the will of Allah total and unconditional yes because there are some people tó yẹ pé àwọn condition ẹ̀sìn ti wọn ó condition sí kí ni ìfẹ́ inú rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ńlá well gbẹ́mi ṣe fíìlẹ̀ nìyẹn ṣá ah, kàlà ìyẹn tóbi jù wọ́n ní ọlọ́run tó rẹ̀ no but well bẹ́mi ṣe fi mú ṣe rí ní ẹ̀ṣẹ́ is my opinion biology kọ́ ló ń ṣe kò ń ṣe chemistry kò ń ṣe mathematics kò ń ṣe political science so opinion ẹ̀ nínú matter yẹn is of no consequential ìyẹn lọ́wọ́ àbá ní kí wọ́n sọ náà pé olùfẹ́ sílmì kan fásitì ẹ̀kọ́ wọnú ẹ̀sìn yìí tẹ́fẹ́ ṣe yìí pápá ti tán ẹ má yọ̀bì kan lẹ̀ wà látẹ̀tẹ̀bì àrókò tó wá ti ṣàìtàn but ẹ mọ̀ dájú ẹ má tẹ̀lé lánàá ṣàìtàn torí pé ọ̀tá kan tọ́ mẹ̀díyàn ní òun náà nìyẹn látẹ̀tẹ̀bì àrókò tó wá ti ṣàìtàn ẹ má tẹ̀lé lánàá ṣàìtàn ìlànà ṣẹ̀tọ́ ní kátó pé àbọ́lọ̀ ń ṣe tọ́ rèé wọ́n ni náà bẹ́ mi ó ṣe ṣe rèé ṣẹ̀tọ́ nìyẹn nínú àwọn àdánwò tó mọ́ kó bọ́ mẹ́ẹ̀dẹ́yàn torí pé àdéhùn tó ń bọ́ lọ́wọ́ bá àríkíọlá ṣe gbàtọ̀lọ́wọ́ bá àríkíọlá ṣe bìnà ní kó forí balẹ̀ fún ta ní adama àríkísọ́lá ó rẹ̀ lóhun forí balẹ̀ fún adama látara kí ni látara gírímọ́nkáì àti ìfẹ́ lo ìròrí ẹ̀ ó sọ bọ́lọ̀ pé ẹni tó ní forí balẹ̀ fún ìkàlátà ó dé mi látara náà so nínú náà tẹ́rọ̀fẹ̀ wúlé ẹkún ó ń rationalize níwájú ọba tó dáa so the case is not like that sábàbí ìyẹn lọ́nà bá nìkẹ́lá ṣe tẹ́ kí ni ó hà látàṣà ìtọ́n oná abọ́lọ̀ tàbí pé fàbílá rọ ìtà ní eré ọlọ́run torí ẹn tó torí ẹ̀tẹ́ fi ṣẹ́bí lémìlélé ìyàdí tó bá rí bẹ́ẹ̀ láàtìyànnáhùn min bayna aydihim wa min khalfihim èbí ló wà gbógun tí wọ́n ma gbógun tí wọ́n wájú ma gbógun tí wọ́n lẹ́yìn wà án àìmọ́ni in wà án ṣàmàhìl in ma gbógun tí wọ́n lápọ̀t ma gbógun tí wọ́n lápọ̀tì wà látẹ́jìdó àtisárò ohun ṣàkiri ma rí pé wọ́n jẹ́ aláìmoore sí wọ ọlọ́run ma rí kí wọ́n ṣe kí ni wọ́n ó ló ṣe àti sí ẹyọ kan ibi àṣẹ ọ̀kan tó ṣe ẹnu ẹ̀ ní hópù wà fọ́mọ̀ ẹ̀dẹ́yàn kí láti ṣe tí ṣàìtọ́nù ṣe oníṣàìtọ́nù dárúkọ the four cardinal points ó mẹ́nu tafsir ibn Kathir ó mẹ́nu tafsir adwa bayan fi ìdán Qur'an lil Qur'an oníṣàìtọ́nù dárúkọ iwájú dárúkọ ẹ̀yìn dárúkọ tó dárúkọ sí àmúṣ ó ṣe mistake kò dárúkọ bì kan oná lòkè àìdárúkọ òkè yẹn ẹnu ẹ̀ pamọ́ pátápátá torí pé gbogbo ń tàbá ṣe nínú ìjọsìn àdúrà níbo ló lọ yẹrọfá òhùrọ̀ náà bá dìkọ́ látọ́nà kòhán òkè ní òṣèké ni ní òtù lọ́gbọ́nà torí tán sọ fún àìnẹ́tẹ́sì ní pé in tán bá gbé kalẹ̀ pé ọlọ́run bá dìkọ́ látọ́nà kòhán tí wọ́n kà fún wa nínú ọ̀rọ̀ ń ṣẹlọ́ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam a máa ń ju wálẹ̀ fún mi àádẹ́gbà pátápátá wa yusallimu tasliman ìyí ó ju wálẹ̀ pé tó bọ́lọ̀ bà nígbè láti wọ́n a máa bẹ ọlọ́run kọ́lọ́run jẹ́ kí nǹkan náà kó ṣe kí ni kóró ẹ bá rí bẹ́ẹ̀ ló ń pèsè àrísìkí ìjẹ́ ẹ̀mú ó tún wọ́n ti pé ọba yìí náà lábọ̀rọ̀ gba regulation ní rẹ̀ abọ̀rọ̀ lè regulate ìgbésí ayé ọ̀n torí pé tàbá tú ọmọ ẹ̀dẹ́ èèyàn lẹ̀ ní ìmọ̀ bóyá wà ń bíbà yìí tàbá tú ọmọ ẹ̀dẹ́ èèyàn lẹ̀ kí wọ́n ṣe tí wọ́n bá fẹ́ ìgbẹ̀yìngbẹ́yìn ẹ̀ wọ́n máa padà para wọn run ni gbẹ̀yìngbẹ́yìn wọ́n máa padà ṣe kí ni wọ́n máa para wọn run torí ẹ̀yìn ọlọ́ọ̀bá àníkọ́lá ó rẹgulétì ìtẹ̀mí wa ó mọ́ ló rẹgulétì ẹ̀ lọ ó rẹgulétì ẹ̀ lọ sí ibi táàtì sábàbà pàdé ìdùnnú òun ọlọ́run the purpose of that regulation náà ni pé kí ni ó lè bọ́ síbi ìdùnnú ọlọ́ọ̀bá àníkọ́lá kò tú wa lẹ̀ fundamental mistakes ẹ̀rọ ànílò àwọn Karl Marx àbí ó ní religion is the opium of the masses alhamdulillah inú àwọn tó jẹ́ àwọn akẹgbẹ́ ẹ̀dẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kò fún pé tó sọ yìí ní tó gbàlẹ́ rí pé ó religion ẹ̀sìn is the opium of the masses. ó ní ó dàbí tablet tí wọ́n máa fún àwọn èèyàn títí pé yíò àmọ́ tí wọ́n mọ́lẹ̀ kò ní jẹ́ kí wọ́n mọ̀ kankan ṣe subhanallah kò rí bẹ́ẹ̀ ìgbà tí kan nú àwọn scholar ìwé tó ń fún ẹ ó ní if it were not to be because of religion death would not be able to face death ikú gan onílé ìṣe kí ni onílòjú kọkù ah, èdè kan lọ ìwọ́n gun mọ́tò lọ mi ò dẹ̀rí kankan mi ò rẹ́sẹ̀ kankan ah, tó bá rí ìwọ́ṣe ni ma gun mọ́tò tẹ́mi ò ní gun mọ́tò ni ma gbélé alájà mẹ́ra tẹ́mi ma gbé yàrá kan at the end of the day criminality everything máa ṣe kí ni òun máa gbàwùjọ adé a máa padà ṣe kí ni a pàrọ̀ àwọn àyíká kábọ̀rọ̀ regulate wa tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọba náà ní mọ́ ṣe kí ni wọ́n ní mọ́ ṣòfin so nígbà tí ìjọba bá ń ṣe òfin tàbá wà nílé wa a regulate àwọn ọmọ wa tí bẹ́ẹ̀ kọ́ ni àtàǹdì ẹ̀dọ́ wá ní kíchìn ẹ̀dọ́ mọ́ pé ó bọ́rọ̀ lọ síbi kíchìn yẹn o má débi kíni má débi gáàsì yẹn ẹgbọ́n má dèbí switch àwọn ibi iná yẹn má débẹ̀ ọmọ ta tó tó má débẹ̀ yẹn ó lè máa dùn yẹ́yìn náà tí mọ́ sí bàbá mi ṣe wá ń ṣe báyìí ẹ̀mí kan fẹ́ wo tẹlifíṣàn yẹn wọn pé no ó dìgbà tí ń bá dé ó láwọn program tẹ́bọ̀ yóò wà máa dùn pọ̀ tó ń dùn yẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń bá pláàni ìgbésí ayé ẹ̀ kó lè bá orí but at that point in time owó ṣe kí ni kò máa kò sì lè mà ó dìgbà tó bá dàgbà kíkiri ẹ̀ tó yí ò náà pé ah, àṣẹ́bí tí wọ́n ń tì mí lọ àṣẹ́bí ọlá báyìí ni tọ́rọ bá lè tọ́lá ṣe fún wa kíké bí ọmọ ẹ̀dẹ́ èèyàn ó rẹgúlétì ìgbésẹ̀ ayé wa kálẹ̀bà torí ìsọbi tó ṣe kí ni ibi tí ó dá níwájú rẹ̀ torí pé ta bá sáyé tán àbọ̀ wá ṣe kí ni àbọ̀ wá ṣe alkiyama aṣẹ́ alkiyama kọ́lọ́mà ní kọ́lá sàpẹ́lẹ́pà ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́run ti sọ ní ọ̀rọ̀ 17 verse 70 ọlọ́ni wà lọ́kọ́dù karramna bani adama àwọn ọlọ́ọ̀bá apọ́mọ̀ ẹ̀dẹ́ èèyàn léo wà hamalnahum fil bahri wal bahri a ṣe níwọ̀n fún wọn kálẹ̀mọ̀rin lórí ilẹ̀ kálẹ̀mọ̀rin lórí omi wà razaqnahum minat tayyibat àwòrán wọn lọ́rọ̀ àrísìkí inú àwọn nǹkan tó má wa faddalnahum ala ọlọ́ni a wá dá wọn lọ́lá a gbé wọn ga lórí gbogbo àwọn ẹ̀dá tó kù tàà ṣe kí ni tààdá ọlọ́bà ní kí ó ṣàpẹ́lé fún wa inú àpẹ́lé tó rọ̀bà ní kí ọlá ṣe fún wọn ni pé ó fún wa ní làákàì ó fún wa ní làákàì àwọn kí níwọ̀n ìtọ́lọ̀bà ní kí ọlá fún wa yìí òun náà ni ó jẹ sábàbí tí ó fi pè wá lẹ́jọ́ láìkìyàmà tàbí ẹnu ìṣẹ́kí ni ní èpè wa lẹ́jọ́ torí pé o ní ìtànpè ní al-ikhtiyar o ní choice ọlọ́wà ní kẹwàá tí wà lẹ̀ kálẹ̀ fi kí ni ká ní choice àti gbèlọ́ ẹnìkan rí kí lókọ̀ mọ̀ kírọ kò tí ìwọ ọlọ́run kí mọ kírùn ní ẹwú gbólóhùn yẹ human can be so delicate human being ẹni tó dẹ ọmọ ìdíyàn burú ìrorí wa lè ló bó ṣe wọ̀ ó ní kí lóòtò kírun ó nítorí pé kò sí ìwọ ọlọ́n kí mọ kírun a tí brain bá mú àti fún lé sì padà ó máa lé tí ìtumọ̀ ní pé ó wu ọlọ́n kó fi ẹjẹ́ ìyà nìyẹn o àwọn òjíṣẹ́ ọlọ́run ọpọlọ́wọ́ mọ́ mú bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá jẹ tí wọ́n gbíṣẹ́ ọlọ́ndání tí wọ́n dápọ̀ mọ́ kankan kọ́tàwọn èèyàn burú gan níwàtí wọ́n ní kò wu ọlọ́run kò tí ma kírun ní tó lè gbà pé kò wu ọlọ́run kó fi ẹ wọ ọ̀nà kó fi ẹ wọ́n àti bẹ́ẹ̀ lọ náà tó bá rí báyìí àjẹ́ wípé iṣẹ́ níyẹn ọlọ́mà ní kí o láti fi sàánú wa ibi tó wá kù sí ibi tó kù sí ọwọ́ wa ni ó kù sí báwo la ṣe fẹ́ kó gbogbo iṣẹ́ níyẹn ta fẹ́ kó sí abẹ́ ọba tó dá wa kó lè máa ṣe kí ni kó lè máa rẹgúlétì gbogbo àwọn kíní fún wa inú ẹ̀ òun ni tàbá pé okay afẹ́ṣètò ọrọ̀ ajé wa ní bá ń láṣí fẹ́ regulate ẹ̀ tí ó máa bẹ lábẹ́ káṣíkí ni kárí ìyọnu ọlọ́n torí pé àti jẹ ó bùkátà kárí ìyọnu ọlọ́n àti mú ó bùkátà ti kárí ìyọnu ọlọ́n àti wọ̀ ni kárí ìyọnu ọba tó dá wa so àti ṣe náà nínú iṣẹ́ so gbogbo èyí táwọn bá yàn nínú ẹ̀ àbíkárí pé a jẹ́ kí ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá rí kẹ́lá kó ṣe kí ni kó rẹgulétì wa kó gáìdì wa pàtó jẹ́ pé òun náà ló kúkú ní wá tẹ́lẹ̀ òun náà ló mọ̀ wá ó dẹ̀ fún wa ní opportunity jàǹtìrẹrẹ tí ó fún ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn míì náà mo fẹ́ dìgbà mo fẹ́ dàwó mo fẹ́ dìkòkò bàbá sásùn abẹ́ kí ló wà abẹ́ ẹ̀mí yìí ẹ̀mọ́ yẹ́ ní ṣe wà láà àti lọ skúù tó fẹ́ láti primary school lọ secondary school lọ university ó ṣe masters àti ẹ̀fẹ́ láti máa ṣe pé ìjọ tó ṣe graduation gangan ló kú ìyẹn òun sí ẹni ẹ ṣùkání àwọn mo ti invest púpọ̀ nínú ìran so mo fẹ́ dà yẹn mo fẹ́ dà yẹn ó ń bẹ lábẹ́ kí ni abẹ́ntọ́lọ̀ fún ẹ nínú ìsẹ̀mí inna ajala la yuzaja ajaluha la yastaqdimuna sa'atan nígbàtí kí ní ẹbá tó dórí ẹ̀ tó tìkì pa láyẹ̀ tẹ̀kìdìmú nẹ̀ sàáhá nkankan ò lè yá wọ́lẹ́yẹ̀ tààkìrú nkankan ò lè lọ lára wọ́n lè spídì dẹ́tẹ̀ ìtàkùn láì tókò ètò náà ni bẹ́ẹ̀ ni tásìkò bá tó for second bóyá nanosecond nkankan nǹkan kan kò ṣe kí ni gbogbo owó tí a ní kò lè so fàílàn tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ẹ̀dá bọ̀rọ̀ plan ni tọba tó dá ó bọ̀rọ̀ plan ni mọ́ ìṣẹ̀mí rẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ inú bọ̀rọ̀ bọ́ fún ọba tó dá yẹn pẹ̀lú ẹ̀tì tó fún ìkíní ọ̀gbọ̀rọ̀ bọ́ ìyẹn sì ní ibi tó ṣe kíni ibi tó jìnà àtà afẹ́ṣe ètò ìtẹ̀mí wa ní àájẹ ní àámú ní fún wa náà ọlọ́run bàbí kẹrà ṣe alẹ́ fún wa òru ní táwọn fi ṣe kí ni táwọn fi sinmi òun ló sọ náà kan pé waj'alna layla libas waj'alna nahara ma'asha a ṣe alẹ́ fún yín ní tẹ́mọ̀ fi sinmi a ṣe ọ̀sán fún yín ní tẹ́mọ̀ fi ṣe kí ni tẹ́mọ̀ tọ́rọ bà ní kẹwà ṣe fún mi kó jẹ́ pé alẹ́ nìkan náà lẹ́mọ̀ ní tàlẹ́yìn ọba mi tó wà fún yín lọ́sàn kò sí bóṣọ̀ kan nìkan la fún yín ni táàkùrú sí tàlẹ́ni tí ó wà ṣe kí ni tí ó wà fún yín lóru kò sí ọba iná lọba tó ṣe kí ni tó ní gbogbo ẹ̀ so nínú pínpín ètò tẹ̀mí wa náà ọlọ́run àdìgbẹ́ láti pín fún wa àwọn kòtùkọ́ fi ṣe kí ni tẹ́mọ̀ ìsinmi bẹ́ẹ̀ làwọn àtìkọ́ ìjẹ̀mú yín tó bá rí bẹ̀rẹ̀ nínú tẹ́rọ tó wá jẹ̀mú yín yẹn ọlọ́run bá fẹ́ kí àwọn musulmi ká yọ̀lẹ̀ alkasal laziness ní excuse ẹni ẹni tó pé mo mójú tẹ́sì ìyẹn ló fi wá ní wá means of eh, sustenance lọ́nà tí wà gbà tí wà gbà mú láà láà wọ́n ní ẹgbẹ́ eh, àti nítorí ó mójú tẹ́sìn kò wá wá tí ó jẹ àbí kò fi iṣẹ́ lẹ̀ kò bá nǹkan mẹ́rin ní ẹ̀sìn ní àá ah, no kí ní ẹ̀bọ̀ ọmọ yóò kí ni ó bọ̀ ọmọ ọbẹ̀ níwọ̀n tí wọ́n sì gbogbo táṣí fún aṣe ajẹ́kó balance ó balance pẹ̀lú àwọn nǹkan tá a ti fi yín nú

ìlà ń tẹkúnà tijaratan an taraddi ẹ̀ àfi kẹ́ wọ́n ṣe kí ni kẹ́ ṣe káràkátà ní ọ̀nà tó tọ́ ẹmọ́ ìrìn jẹ ẹmọ́ jalè ara yín púpọ̀ àwọn ìlú kó bá bẹ̀rẹ̀ kí ni látàkùn àmúhálẹ̀kùn bẹ́ẹ̀nàkùn bẹ̀bọ̀ọ̀tẹ̀ ẹmọ́ jẹ owó ara àfi kẹ́ kí ni tẹ́ bá ṣe káràkátà láàrin ara yín ní ọ̀nà tayọ́nú sí eléyìí náà nǹkan tó ń tẹ àwọn mùsùlùmí síbi pé fẹ́ àmì ìwá ìjẹ́ ẹ̀mú ìmákọlẹ̀ inú ètò tàmà mùsùlùmí tí ni káwà ìjẹ́ ẹ̀mú wa suratul Qasas verse 75 verse 75 ọlọ́màdìkìrán bá sọ̀rọ̀ láyìí náà ọlọ́ni wabtaghi fima ataka Allahu daral ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليكم ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين ọlọ́ni wà tẹ́gì fi máa tàkàlá òdára àkíwọ̀ ọlọ́ nínú ń ta fún yíyẹn ẹ fi wá alkiyama wọ náà tẹbá ń wá alkiyama wà látàntà nà sí bákà nínà dúnìyà àwọn tó jẹ́ pẹ̀tí náà láyé níbà yìí ẹ má àbándọ́nù wọn ẹ má nẹ̀gílẹ́tì wọn tẹ̀fọ́lọ́ ti regulate ẹ̀ tí a bí pẹ̀lú ìgbọ́lọ̀ regulate ẹ̀ àtìlẹ̀ ayé àtàkìyàmà àti synergize wọn papọ̀ kíkà ò ní ṣe kíni kíkà ò ní àfẹ́tẹ̀ ara wọn ìkan ní díkan lọ́wọ́ látàntànà sí fa ahsin kama ahsan Allah ilayk ẹ máa ṣe dáadáa fún ayé jẹ́bọ́lọ̀ bá ń kẹrì ti kí ni bí ṣe ti dáadáa tẹ́yìn náà wala tabghil fasad fil ard ẹ má máa fọ́n ìbàjẹ́ lórí ilẹ̀ ayé ẹ má máa fọ́n bàjẹ́ ìrànlá aláìhẹ́bẹ̀lì mọ̀sídìn ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn ọlọ́ni yẹ́yọ lẹ́bínà àwọn ọmọ pẹ̀lú nígbà gbódódó ìdánú di alìsọ́láti ni yọ́ mi jùmọ̀ fọ́s àrìlà zikirila wọ̀zọ́rù ìbáyà záàlìkùn khairun lakum in kuntum ta'lamun ọlọ́ni ẹ̀yin nígbà gbódódó mo pè yín o ìgbà tẹ́ bá gbọ́ ìpèpè kí wọ́n ti pèrún fún jímà fọ́s àrìlà zikirila ẹ tètè yára lọ ẹ wá fi káràkátà ẹ fílẹ̀ zalikum khairu lakum in kuntum ta eléyìí ló lóore fún yín ẹ ti ń ṣe káràkátà bọ̀ náà látàárọ̀ tẹ́lẹ̀ ẹ wá gbọ́gbọ́n ti pèpè rún ẹ fi káràkátà yẹn lẹ̀ tilẹ̀ fún ọ́fíìsì balẹ̀ máa wọn fáìsẹ̀ lọ jẹ́ fi àyà tó tẹ̀lé nínú suratu juma ayẹ́ lẹ́kẹwa ọlọ́ni fàídá kúdíyà ti sọ́láàt àmọ́tẹ̀bá ti wá kírun tán o fàntàṣírú fìlàr ẹ̀fọ́n sórí ilẹ̀ ọlọ́run wabtaghu min fadlillah ẹwà máa wá nínú ọlá ọlọ́run wabtaghu min fadlillah ẹ máa wá nínú ọlá ọlọ́run náà pé ọlọ́run balikọ́lá ń bá Allahu Akbar alhamdulillah ọlọ́run balance kìí yẹn fún wa ọlọ́run ní kẹ́ṣe ìsìbáàtẹ́ kan ẹwàjò kúlẹ̀ sí mọ́sálásí alátún mẹ́rẹ́ bí pé àwọn responsibility ẹ̀mí lè gbọ́ àwọn kìí ẹ̀ láàbáyé ṣe fún ikọ́ ẹ̀ ọ̀fẹ́fẹ́ kúrò ẹ̀tù sọ́rọ̀ àkọntẹ́ṣòro pé láàbù tẹ́ bá ti kírun tán ẹ̀fọ́n sórí ilẹ̀ kọ̀tọ́gùn ní fọ́dìlá ẹmọ eléyìí nínú tọ́nà wà ní gọlá ti tiwa òní wà fúrúlá kẹkọ́rọ̀ láàrẹ́kùn tó kìlẹ̀ òní yóò hàmdùlá náà gbogbo àwọn ayà yìí in tó ń ti tiwa òní kíni òní pé mùsùlùmí àbọ̀rọ̀ kọ́lẹ̀ nínú ètò bá ṣe jẹ bá ṣe mu èyí ó máa tọ́ka wípé àjẹ́ wípé abọ̀rọ̀ mójútó ìtẹ̀mí wa àtàwọnwó àtàwọn tó ṣe wípé wọ́n dìpẹ́ndì lé wa lórí fọ́lọ̀mà àríkẹ́ọ́lá ní ká dìpẹ́ndì nínú àwọn bóyá mọ̀lẹ́bí wa àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àbátàwọn mọ̀lẹ́bí wa náà so nígbà tá bá ń iṣẹ́ náà láìṣe kí ni láàálè rójú mú tó àwọn ẹni wọ̀nyí náà ẹgbọ́n tó lọ́mà àríkẹ́ọ́lá sọ́nà Suratul Baqara ní 198 ọmọ ìlẹ́sẹ̀ àlékùn jùlọ àǹtàtàgù fọ́dìlà mẹ́rọ̀ bíkùn ọlọ́ni kò mọ̀ an tàbí fadlan min rabbikum kẹ́ ma wá àti jẹ àti mú nínú ọlá ọlọ́run kẹ́ ma wá òkìní bẹ́ẹ̀ni kò sí lábúrú o bẹ́ẹ̀ni láyọ́ pọ̀nú Al-Kùránì jà ti rẹ́rẹ́ tí mùsùlùmí ọ̀bọ̀rọ̀ ṣe kí ni àbọ̀rọ̀ kọlẹ̀ nínú àtiwọ́ ọ̀nà àti jẹ àti mú wọ́n tó pé ṣe wọ́ ni wà gbára lé ni ó ń láti kọ wà kọdó góngó débi pé ìwọ̀gan wà di professor níbi ìkíní yẹn tí wọ́n bá ti rí àwọn òní tí ṣe ni wọ́n ní ti ṣiṣẹ́ tí wọ́n bá ti rí wọn ní ṣiṣẹ́ wọ́n rẹ̀ pé ìwé ló fẹ́ kà ní kàádé bí pé wà á lè rí láì yóò fún ẹ ní àǹfààní àti lò ó débi pé bóyá ẹnu ń tó ní ní sàtífíkẹ́tì yẹn yóò tó ẹ ṣe kí ni yóò tó ẹ gbára lé gbogbo ọ̀nà ọ̀nà tó bá fẹ́ gbà mẹ́ wà á sáfẹ́ ṣe kí ni ṣe ìtìkọ́n alẹ́ ìtìkọ́n pàtẹ́kì process tó fẹ́ lò yẹn so that at the end of the day wà wà independent o níwà kí ni dependent wà lè dá dúró o ní lè ṣe kí ni o ní lè ma wáwọn ẹ̀tọ́ wà lè dúró fún rẹ elé nínú in Islam tó ṣe kíni tó encourage wa pé ká gbìyànjú mùsùlùmí ká kọlẹ̀ nínú káwá àti jẹ àti mu aya kú ó pọ̀ sallallahu alaihi wasallam ẹjẹ́ ká wo tó sọ torí pé ẹn tọ́nà ọba alékẹ́ ọlá fọ́ ma jù nínú gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ni láyé náà gbogbo nǹkan aláti ní levels aláti ní levels bẹ́ẹ̀ lọ́nà ọba alékẹ́ ọlá ṣe dáwọ ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́nà ọba alékẹ́ ọlá ti kó àwọn kan nínú wọn nínú wọn òun náà làwọn wo àwọn òjíṣẹ́ ó ṣe wọn ó túnmọ̀ sí pé ó tún sà àwọn èèyàn lẹ́sà ó sà àwọn lẹ́sà nínú àwọn òjíṣẹ́ yẹn mélòó ni wọ́n mélòó ló ń ka wọn àwọn òjíṣẹ́ pọ̀ lọ́jà ti rẹ̀ tó gbọ́lọ̀ màníkí láfẹ́ká ṣorí rẹ̀ so ó wá ń tún àwọn òjí ó fi wọ́n tọ́ wa sọ́nà ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummati rasula an i'budu Allah nítorí kan mọ̀ pa aláta ni pé ibùdó ńlá ẹjọ́ ti fọ́lọ́n wọ́n ìṣẹ́dìbò tọ́gùt ẹjìnà sí ìṣẹ́bọ̀pọ̀ lọ́lọ́n so nú àwọn òjíṣẹ́ yẹn ọlọ́run títà àwọn mílẹ̀ sà nínú àwọn òjíṣẹ́ náà wọ́n pa márùn kan ní olùlázmi kama sabar olùlázmi minar rusul ọlọ́run ní àrẹ́bí ṣe sùúrù bí àwọn aládìpele òjíṣẹ́ bọ́n ti ṣe kíni bọ́n ti ṣe sùúrù márùn nínú ọlọ́run tún fà wọn náà yọ àwọn ìjọ́ tọ́wọ́ malikadọ́ kọ́nà al-Qur'an 25 ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ na náà 25 yìí ọlọ́run malikà tó táwọn márùn kàlẹ́sà inú wọn náà ni anabi Nuh Ibrahim Musa Isa àtànàbà Muhammad sallallahu alaihi wasallam nínú àmárùn ọlọ́run fa anabi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fayọ ní kíni number one ọlọ́run fa anabi ṣe number one sọ kọ́kọ́ mẹ́ṣọ́ ẹn tó sọ̀rọ̀ yẹ ọlọ́sọ́nà alkùrán wípé wà mẹ́yẹn tí kú ánìláwà in huwa illa wahyun yuha ọlọ́ni ànábì tá ń sọ yìí la yantiqu anil hawa kìí tẹ́ tí ó ma sọ̀rọ̀ fẹ́ so àwọn àfáà ti ṣe gbìyànjú láti kó ọ̀rọ̀ ànábìjọ mẹ́nà àìsàn inú àwọn ìròrí tó kù díẹ̀ káàtó ìròrí tó sáìsàn nínú sọ pé kò sí tó jẹ́ àdísì ìtẹ́niyẹ́sọ ni pé ànábì ò ti ẹ̀ sọ̀rọ̀ kankan gbà tó wà láyé dákẹ́ wẹm tí yẹn possible kódà ẹni àwọn tọ́lọ̀wọ̀n balikẹ́lá ní kí ẹ̀yà ara pè níjà bí àwọn odi àwọn gan sọ̀rọ̀ wọ́n communicate wọ́n tẹ̀ ń bá rẹ̀ tọ́wọ́n bá rẹ̀ míìsì kan náà ní ó ṣe kí ni ọ̀nà kan náà máa gbà fi báwọn èèyàn sọ̀rọ̀ so tó bá ti wó ọ̀nà tán gbà báwọn èèyàn sọ̀rọ̀ yẹn ó ti ń wó ta ni òun wó òjíṣẹ́ yẹn gangan fún rẹ̀ ọ̀rọ̀ ànábì yóò máa jọ wá lójú yóò máa ṣe pàtàkì nínú ìsẹ̀mí wa torí pé a lè rí islamu gbọ́yé àyàfi nípasẹ̀ ta ni ànábì muhammad sallallahu alaihi wasallam ẹgbọ́n tọ́nà bá lè kọ́lá sọ ni ọlọ́ni kúl in kuntum tuhibbuna allah sọ fún pípa pé lódodo lẹ́nífẹ̀ẹ́ ọlọ́run fàtẹ̀bìrúní ẹ̀tẹ̀lémi ànábì yuhibbukumullah ọlọ́run nífẹ̀ẹ́ yín so ànábì lọ́nà bí ṣe àkàtọ̀ so bidúni ó bidúni yìí láláì bá ṣe sábà bí ẹ̀ à lè rọ́nà ìtọ́nà balikọ́lá ní tó gbà fún ẹni so ó ṣe ọlọ́nà balikọ́lá náà ó encourage àwọn nípa ọ̀rọ̀ káràkátà tó bá yí sọ̀rọ̀ ọlọ́run a mọ̀ fi tó ń ṣẹ́rán a mọ̀ fi kìíní a mọ̀ fi kìíní lẹ́gbẹ̀ẹ́ ẹgbọ́n tó ṣẹ́rán sọ nínú ọ̀rọ̀ kan ni nẹ́gbà hadith kan tó lálàfí ń ṣẹ́rán sallallahu alaihi wasallam ó ní àtàjírù àsọ̀dúk alamin ó ní ẹ̀rí النبيين والصديقين والشهداء wọn bá jẹ́ gbẹ̀rẹ̀ kí a máa àwọn àsìdìkín àwọn olódodo tó dé ògóńgó wọ̀ṣọ̀ádá àtàwọn tí wọ́n jà tí wọ́n kú fún ẹ̀sìn ọlọ́run wọ́n ní bẹ́ẹ̀ látòrú ẹni bẹ́ẹ̀ mọ́ ìyàwó ní ẹni tó ṣe wípé ó jẹ́ olùṣe káràkátà ìṣe káràkátà yẹn ó wá ń sòdodo pẹ̀lú ẹ̀ ó dẹ̀ jẹ́ olùfọkàntán ní tó ṣe ọlọ́run àríkẹ́lá tó fi ń gbé yẹn báyìí wé ẹ̀san tí ó mọ̀ bẹ́ fún lálùkìyàmọ́ nìyẹn nínú ẹgbẹ̀ wá àdísì ní tí kaná àwọn sàábà radiyallahu anhu àdísì ń bẹnu Sahih Bukhari àdísì ń bẹnu Sahih Bukhari inú àwọn tíra tó kó àdísì jọ òun ilé wà òun sì ni wọ́n fún ní number one darajatul first class ló gbà pé àwọn tí wọ́n kó ọ̀rọ̀ ànábì jọ nínú ọ̀rọ̀ tó lálàáfíà ó túnmọ̀ sí pó mẹ́nu àtẹ́lù ànábì àwọn èèyàn lè mọ́mọ̀ but aburú tó wà lábẹ́ kìíní onílé inú ẹgbàwà àti ìtọ́lọ́lábẹ́ anú sọ̀rọ̀ Bukhari ọ̀kan náà wọn sọ́bà rọ́dínláwà ní oní oṣù ọ̀nà balikola sallallahu alaihi wasallam sọ́wà ìpé ma akala ahadun ta'ama qatun ó ní min ayyakula min amali yadi ju pé kó jẹ oúnjẹ àtọwọ́ rẹ̀ lọ kó ti pé in tó ń jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ bìmánà wípé kò í sẹni tó gbára lé àwọn èèyàn kò sẹni tí ó mọ̀ tọrọ lọ́wọ́ àwọn èèyàn káàkiri lẹ́yà àtẹ́lẹ̀ fún a mùsùlùmí ńlá afẹ́ká productive afẹ́ká wa lazy Ah, ẹ̀sẹ̀ sáàkọ títọrọ di iṣẹ́ ìdílé wọ́n represent Islam lágbègbè yẹn fáwọn nǹkan tí ṣẹ̀rí àkọwà nípa kíkọ káwọn ma tọrọ subhanallah nínú àwọn nǹkan tó léwu ni afẹ́ kárì láì lórí ara wa káwárì láì lórí Ọlọ́run ẹ̀mí nílọ ni máa wá pọ̀ lágbàjá jù ẹ fún mi ó tún di lọ́la lágbàjá fún mi ó tún di lọ́la lágbàjá fún mi láà ilé ikọ̀ anábì nínú ìtìyàn ń jẹ tó fi lóore jù tó tó kéèyàn jẹ láti ṣe ọwọ́ ẹ̀ à kò sí kódà àwọn anábì ọlọ́run anábì Dahud ó yọ pé àtàrà iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ti ṣe kí ni òun ló ti ń jẹ táwọn tó bá rí báyìí mùsùlùmí abọ́rọ̀ wọ́n àtijẹ gbogbo àgbà ọ̀nà àtijẹ yìí a sọ fún wa amúnípìnlẹ̀ wípé ó bọ̀rọ̀ jẹ́ tá a regulate torí pé ìtẹ̀mí wa láyé náà wà ṣe kí ni ó wà regulated so ọ̀nà àti jẹ́ àti mú wá àwọn ilé náà bọ̀rọ̀ ní àwọn òfin tí ó dé eléyìí ni àwọn policies kọ̀ọ̀kan níta ọmọ pè níbi dawabitu al-amal àwọn tí ó ethics tó dé àwa mùsùlùmí lórí àtiwá àtijẹ àtimú àtiwá àtijẹ àtimú àbí ẹni tó lọ ra bán tó wá nù báyẹ̀ dára tó clean ẹ̀ tó wá di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ tó bẹ̀ dálẹ́ ọlọ́run dákùjọ jí ń lọ rí kí ń bọ́ ọlọ́run jọ jí ilẹ̀ bá sú ó bá ń lọ gbígbí ó bá lọ ń káwọn èèyàn ó ti lóun náà sàrún náà bẹ̀ ọlọ́run ọlọ́jọ́ lọ kí n bọ́ kí ló dé èmi náà ń ṣiṣẹ́ ni ṣe mí àwọn mùsùlùmí kò kí ń ṣe kò ń ṣe free for all it has to be regulated it is normal that it is regulated ó wà normal bẹ́ẹ̀ so àtàzì àgbólẹ́sọ̀gbà ara ọgbọ̀n pé ah wo Islam ẹ̀dẹ̀ ilé náà ẹ má ṣe kí ni ẹ má aláà fún àǹfààní tí a ti tèmi òun ló ṣe bọ̀ ṣe kí ni òun ló ṣe bọ̀ rí bẹ́ẹ̀ so tàbáwò bí awọ báàbù dawabitu alkasbu wal a'mal at àwọn just nínú àwọn ethics tó ṣe pé ó máa jẹ́ bí guideline fún mùsùlùmí pé ok mùsùlùmí ọ̀bọ̀rọ̀ kágara àbọ̀rọ̀ kọ́lẹ̀ abọ̀wọ̀wá ọ̀nà àtijẹ́ àti mú náà tó bá rí bẹ́ẹ̀ kí làwọn nǹkan tá a bọ̀rọ̀ sọ́ra fún nígbàtá ń wá àtijẹ́ àti mú àkọ́kọ́ alẹ́yẹkúnú al'amal arribawi gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe abọ̀rọ̀ sọ́ra kó má jẹ́ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú rìbá iṣẹ́ tó ní ṣe pẹ̀lú kí mo pé àìjọ ẹjá sọ̀rọ̀ iṣẹ́ tó ní ṣe pẹ̀lú rìbá iṣẹ́ àlá tí wà fi tóbi 30 minutes ní ìsìn a máa sínú iṣẹ́ tó ní ṣe pẹ̀lú rìbá gbogbo in tí mùsùlùmí ò bá jẹ pátá gbogbo iṣẹ́ tá bá ṣe kò gbọ́dọ̀ ní rìbá nínú adobit al'awwal mọ́jẹ̀ àkọ́kọ́ is very important why kí ló fà á torí pé ọba tó dá wa rẹ̀gúléètì rẹ̀ kò fẹ́ fún wa ẹ jẹ́ ká wọnú al-Qur'an ẹ̀rùn suratu Ali Imran yẹni súra ẹlẹ́ẹ̀kẹta verse 130 musulman jẹ́ ká cultivate habiti kama wu al translation English wa Yorùbá wa and so on and so forth ẹka cultivate habit yẹn in tó fẹ́ guide ìsẹ̀mí wa lílé tó à lè jìnà sí aláti súnmọ́ ìtọ́lọ̀bà ní gbogbo pé ṣáàrù Ramadan lẹ́dẹ̀ oúnjẹ láfí il Kùránì asọ̀kalẹ̀ Ramadan hudan lil-nas ìmọ̀nà ló fáwọn èèyàn wa bayyinat min al-huda ó dẹ̀ jẹ́ àlàyé mọ̀nà wal àti tí ó máa ṣe òpin yà fún wa الذي فرق بين الحق والباطل وبين الليل والنهار inú ma ṣe òpin ya in tó rú àwọn èèyàn lójú irọ́ àtòdodo kùránì òpin fún wa irọ́ lílé òdodo lílé eré òkùnkùn lílé yìí mọ́lẹ̀ lílé tí ó yànjú yékéyéké sọ́tọ́wọ́n tó máa kùrán tó mọ́ máa ẹ́pù wa sáwọn èèyàn ní máa dàwárí báríbo ẹnìkan oníkàdédé máa sọ bárúbárú tó gbọ́mọ̀ fáwọn èèyàn ṣe kí ni wọn àmọ́ nǹkan lọ títí sọ́wọ́nù súra ẹlẹ́kẹta súrọ́tọ̀ alì moran verse 130 ọlọ́pàá ìgbìmọ̀ tó pé yá ayúwà lẹ́dínà àmánù mo pẹ̀yìn nígbàgbọ́ òdodo látàkùlù ríbà ẹ má jẹ rìbá àdáfàn mọ́dọ́ àfàtàn ní àjẹtúnjẹ wà tákùláhà ẹpá bàbá tó dáyín la'allakum tuflihun kẹlìbà jìrì wájú ọlọ́run kẹlìbà Allah so pé this is a direct statement from Allah it is not me kìí sẹ́ni kankan ọ̀dọ̀ ọba tó dá wa ni ó ní mo pẹ̀lú nígbà gbódodo la ta'kulu riba ẹ má jẹ rìbá adha'afan mudha'afatan ní àjẹtúnjẹ wattaqullah ẹ páyọ ọba tó dá yín la'allakum tuflihun kẹlẹ̀bá àlà kẹlẹ̀bá gẹ̀rẹ́ wájú ọlọ́run gbogbo iṣẹ́ tí mùsùlùmí bá fẹ́ ṣe kò bọ́rọ̀ ni tó àti ma gbọ́ lẹ́nu àwọn àfà but àbọ̀rọ̀ fọ́n kékeré mú kìíní yẹn rìbá nínú tó lè pa àwùjọ mẹ́ẹ̀dé ìyàrún ni sísẹ́mù kan ní tó lè ṣe kíní tó lè pa àwùjọ mẹ́ẹ̀dé ìyàrún wọ́n translate ní interest àbí uh, eh, usury and so on and so forth interest kìí sáyà yìí nìkan lọ́nà bá dìgbà tọ̀rọ ń pa ìbá ẹlọ́wọ́ ní súratul Baqara ìyẹn ni súra ẹlẹ́ẹ̀kejì ewu tọ́lọ̀ bá dìkẹ́ ọlá tó bá sọ náà ọlọ́ni yá yọ lẹ́dínà àmọ́ni mú pẹ̀lú nígbàgbọ́ òdodo ìtakùláhà ẹpáyọ̀bà tó dáyín o wọ̀dárù ma bá kìí àmì náà ríbà àwọn nǹkan tẹ́ ti ń jẹ tẹ́lẹ̀ síwájú káyà tó dé fún yín nínú rìbá ẹgbẹ́ àwọn kìíní ẹ̀jù sílẹ̀ nǹkan tó mọ̀mìnín tó bá jẹ́ pé lódodo lẹ́jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́wọ́n fáà yóò fi ń bá wọn sọ̀rọ̀ láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ àìmọye àwọn kan náà ti ń ṣe pẹ̀lú àìmọ̀kan ọlọ́run tó wọ́n pé mo pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ni wọ́dárù ma bá kí a ìtakùlẹ̀ ẹ̀páyà ọlọ́run wọ́dárù ma bá kí a mìíràn ríbà àwọn ìkẹ́ tí ń gbà tẹ́yìn nínú ríbà káyà tó dé ẹgbẹ́ àwọn kìíní ẹ̀jì sílẹ̀ nǹkan tó mọ̀ mí ní fa in lam taf'alu is a conditional statement conditional statement àwọn ọlọ́run wá ní fíìlì ilé ṣáàtù ń bẹ pẹ̀lú ṣáàtù fa in lam taf'alu if you refuse to do this àwọn kan bọ̀ lẹ́yìn ẹ̀ there will be explanation so ọlọ́run bá nígbà pé fa in lam taf'alu tẹ́ bá kọ̀ tẹ́ bá ju rìbá jíjẹ́ lẹ́ẹ̀ fáàzànú ń bí ardi mínà láìwà rọ̀sọ́lì ì ó dẹ̀ gbì ẹ̀tẹ́ tán àti gbìnà ya ogun pẹ̀lú ọlọ́run tó dáyín àtànábì ọlọ́run dìklẹ̀ ogun ó dìklẹ̀ tó táwọ̀ lórí gbogbo àwọn fógun pẹ̀lú ọlọ́run ọba tó dáyín àtòjíṣẹ́ rẹ̀ ta ló lè dojúkọ ọlọ́run ba láti jagun tani man man wà máa in tó bá ma nígbà ló gbólóhùn tó lè báyìí o ní kí ni o ní lórí rìbá so gbogbo iṣẹ́ tí mùsùlùmí bá ṣe pátápátá in tó ń jẹ́ rìbá rìbá òun náà ni owó èlé bẹ́ẹ̀ ni nínú àwọn mìí táwọn èèyàn fi pé ọlá ọmọ ẹni yarhamkallah náà mìí táwọn èèyàn fi pé àti là nítìn òun náà ni pé kó jẹ́ rìbá ṣàìtàn tó dé kí ní ẹbá yẹn pé à ah, tó bá jẹ́ rìbá eh, mi ò rò pé yẹn lè mẹ́kẹ̀ nínú modern society àwà yìí láláìṣe pẹ̀lú rìbá rìbá ni lápèjúwe bí màtíkanú àwọn afánsàlàyé nínú tẹ̀sírí tọ́bárí onye ni pé kásọ fún mo yẹ 100 naira ma fi gba 150 so nígbà tó wá fẹ́ dáwó yẹn padà kò ní dá naira padà mọ́ kí ló wá fi dá padà 150 so tó bá tó wá padà wá bá àmì ò tí lówó yìí o fún mi ní 150 yẹn sìn àbí kó ṣe wípé tí bá tún fún mi létà kó jẹ́ 200 fún mi ní 200 yìí 250 rìbá ní títẹ́mù tó ti pé yóò máa dè àwọn èèyàn láti sọ wọ́n dẹrú ọlọ́run fi kìíní ó fi fúrí ọmọ ẹ̀dẹ́ èèyàn the general masses tó bá ń ka nínú àwọn tó bá ṣe developmental studies tó bá pé generally tó bá wo gbogbo owó àgbáyé tàbá síjọ ọwọ́ àwọn tówó yẹ concentrate sí is less than 5% ilé statistics dáwọn èyàn ṣe pé tọ́bá wo wẹ́ẹ̀tì àgbáyé papọ̀ ibi tóhun yẹn fi sí ọwọ́ àwọn tóhun yẹn wà they are less than 5% ó kù how many percent 95 tó kù yẹn kọ́ àwọn wà ń lẹ̀ So we need to protect those people. Àwọn nǹkan tó sokùn ìpínlẹ̀ tọ́lọ̀bàdìkì láti ṣe kí ni tó fi ń kọ rìbá lélẹ̀ láti fi ṣàánú wa. Kò sí pé tàbá gbá rìbá, ẹ̀nà sọ pé no, you don't tell me about kìníkà loan, I have to collect loan from the bank and kìníkà. Ọmọ ẹnu àmọ́ ìyàwó ẹ̀ nígbàtí olówó kí ni tí olówó rí very popular story story Ìdòwú Taylor fún àtàbámọ́ that's the case of the today case yẹn sì wà ní court ó sì wà ní court dè ní ilé mi because it was reported then wípé is a very popular businessman but ó gbowó ń báǹkì àwọn business yìí ṣe kìíní kó rówó yẹn dá padà dúpọ́bẹ̀sì ní threatening ẹni tó ti nílé tó close mọ́ bí 20 dúpọ́bẹ̀sì ní town nígbà tó kú ní ilé ẹyọ kan last one ilé ẹ̀kọ́ tó kú àwọn báǹkì yẹn wá ń bọ̀ wá so ibi ti ń bọ̀ wá ojú wíńdò ọkà gbọ́ látojú wíńdò ní pa pé nǹkan lójú nípa kéètì ó bẹ́ bọ́lẹ̀ pé ah, kí ilé so ń àwọn tó jẹ́ àwọn tó jẹ́ báńkàtì ẹ̀ tó lọ fẹ́ mú níjọ́ yẹn onípọ́n aláàbò rẹ̀ kan wà nílé aláàbò yẹn padà ń testify wípé àwọn tó ráfà mi sọ pé àwọn ni wọ́n ti bọ́lẹ̀ abúrẹ́ sọ pé nù wọn ti bọ́lẹ̀ o wọ́n ní pọ̀pọ̀ tètè sọ̀rọ̀ wọ́n ti bọ́lẹ̀ òun wà nílé ìgbàtẹ́gbọ̀n pariwo àà fún ẹ̀ ló fò pó kọ̀mítì suicide ni torí kíni ọ̀pọ̀lọpọ̀ àìmọye àìmọye àìmọye àìmọye so these are àìmọye nǹkan tó lọ́bà ní kọ́lá tó fi ṣe kí ni tó fi ṣàánú wa fún ta ni fún àǹfààní ara wa náà ni ọlọ́run tó wájú jọ́gbẹ̀rẹ̀ kìámà ó ní alladhina riba ó lè ráhùn tó riba tí pé wèlé náà jẹ láyà kùmúnà ìlà kàmá yẹ kúmú ẹlẹ́dì yẹ takọ́bà ṣàìtọ́nù ní elmas ó lé àgbé wọn dìde ní ìgbédìde ẹni tí pé ṣàìtọ́nù ti fọwọ́ bá tó wá ń ṣe bí wèrè èyí pé bá jẹ́gbẹ̀rẹ̀ kẹ́mà tó pé rìbá ni wọ́n fi point àkọ́kọ́ ni pé gbogbo sẹ́kíṣẹ́ tí mú tàbà ṣe aláti mẹ́fẹ́ pé avoid in tó jẹ́ rìbá bẹ́ẹ̀ làwọn àfáàntí kí ni wọ́n sọ látọ̀tún sọ fún wa ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ point ẹlẹ́ẹ̀kejì gbogbo iṣẹ́kíṣẹ́ tí mùsùlùmí bá ṣe wọ́n jẹ́ pé tààrímú kullu mu'amalat fi ghishu wa fraud and deceit gbogbo tó bá fún mo fẹ́ tán lágbájá kí n lè gbá tọwọ́ mo smart ni smartness ló máa ń pè yẹn islamu ṣe kí ni islamu kọrú ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ti mú ẹ̀tàn dání àwọn kó ṣe pé iṣẹ́ tó bá ti mú ìrújú dání pé pléǹkì ní tàà ṣe tó wó fi jáde lè kó hàn ta ilé kó fi jẹ ilé gbogbo èmi làwọn tó ń jẹ gáàmbù yẹn kankan yẹn ó kó sábẹ́ sẹ́rí pé àdánwò wà báyìí sẹ́rí pé àdánwò wà láàrín ẹwà mọ̀ tí àwọn lótó company ẹwà mọ̀ tó ń produce fún lù à nígbà ṣe jẹ́ mùsùlùmí nìyẹn o bàbá ní gbogbo táwọn èèyàn ṣe yẹn lánàá àmọ́ ṣe ní subhanallah àìṣe mùsùlùmí yẹn lọ́bàá omi yẹn ni mo fi ṣe àwọn preamble yẹn fún wa ọlọ́ni yá ayọ́ ẹlẹ́dínà mo pẹ̀lú nígbàgbọ́ òdodo òdòkúlù fi sílmí káàfàtàn ẹkọ́ wọnú ẹ̀sìn yìí tapá ti tàn pátápátá wala tattabi khutuwati shaitan ẹ má tẹ̀lé ìlànà shaitan ẹ má rí àwọn ìtànjẹ oríṣiríṣi ìtànjẹ oríṣiríṣi but ẹ má gbà ìtànjẹ pẹ̀lú àwọn kìíní yẹn gbogbo iṣẹ́ tó bá ti ṣe kíni tó bá ti ní ẹ̀tàn nínú wọ́n níjọ́ kan ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run lọ nílùú ìlú tí ìlú mọ́kà fẹ́kọ́ ni ọlọ́nṣẹ́ ọlọ́run lọ ó wá dọ́dọ̀ àwọn kan tí wọ́n ń ta dàbídùn wọ́n gbé dàbídùn kalẹ̀ dàbídùn tó gbé kalẹ̀ yẹn ọlọ́wà jẹ́ dàbídùn tó fine ó fine lójú dáadáa ó ní ọlọ́dún wá súnmọ́ dàbídùn yẹn ó wá tọwọ́ bọnú dàbídùn anábì wá yọwọ́ padà ní ọkùnrin wá ń bẹ anábì pé ah anábì kíní David mo ti ráti pẹ́mì wá tí ríta anábì sọ pé ó ṣe kó sókè káwọn èèyàn rí kó wá kó ilé sí ìsàlẹ̀ ó ta àwọn èèyàn ní ẹni tó bá wá yóò wá rà yóò wá mọ́ lọ anábì ni mọ́ngà ṣáná fọlẹ́ ìsàmìnà gbogbo ẹni tó bá kó ìtànjẹ bá wa tó bá tàn wá fọlẹ́ kò sí nú àwọn ọmọ àlúmẹ̀mí ànábì kò sínú àwọn àlèwọ́mọ̀ mi so in tó bá ti ní ẹ̀tàn nínú ìtànjẹ àwọn ilé mínsì àti dúpà àwọn èèyàn ni àwọn kan ló gbérò rí kalẹ̀ píkì kì níyẹn ẹgbẹ́ orí káta tẹ́tẹ́ oya kìníkan oya nọ́mbà mẹ́rin ló jẹ́ tí wọ́n lè rólù bí bẹ́ẹ̀nà 1000 àwọn bí 100 wọ́n jẹ wọ́n a pín 100 yẹn wọ́n a pín káàkiri ní àwújẹ ilé náà lè jẹ 900 tó kù yẹn kọ́ òdí tí wọ́n is a deceit ọlọ́run express lọ́run tó náà al-Qur'an fún wa pé innal khamr wal maisir wal aslam ríjìsùn min amẹ́lì ṣaitan fàjìtẹ̀dìbò la'allakum tuflihun ọlọ́ni ẹ̀rí ọtí múmu inal khamr wal maisir tẹ́tẹ́ títa wal ansab ìmọ̀ pa nǹkan fáwọnsà wal azlam ìmọ̀ mújẹ ríjìsùn àwọn nǹkan wọ̀nyí ẹ̀gbìn ni wọ́n min amẹ́lì ṣaitan ó ń bẹ nínú irinṣẹ́ èṣù tó fi ń dàmú àwọn ọmọ ẹ̀dẹ́yàn fàṣítẹ́nibú mùsùlùmí ẹ jìnà sí la'allakum tuflihun kẹlìbà láwájú ọlọ́ so al'amalu arribawi gbogbo iṣẹ́ tó bá ti ní ribanu ìwòláṣe gbogbo iṣẹ́ tó bá ti ní ghishu wal khida ẹ̀tàn ilé náà mùsùlùmí àgbàáyànjú ká ṣe kí bákanáà tàhàrímù alfasad fi kulli anwa'ihi gbogbo in tó bá ti ní tàǹpẹ́ ní alfasad corruption gbogbo tó bá ti nínú mo pé tó bá tẹ̀lé ó yẹ káwọn yẹn bẹ̀rù yẹn jù kágbà ẹ̀ ti gbà tọ́lọ̀ lẹ́nu ọ̀tọ̀ Nàìjíríà bọ̀ ṣe kí ni abọ́rọ̀gbà kí ni ìpínlẹ̀ ìdààmú tí wá Nàìjíríà lé ní kí ni corruption a ń lo náà bí aláìlú náà à ń lómi bí aláìlómi à ń lọ́nà bí aláìlọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àti láṣẹ kíní lámọ̀pá ní kíní ìbá ní ọlọ́mọ tí wà lọ́mọ ọmọ ẹlẹ́ran tó ń jẹgo ẹran ọmọ alátọ tó ń ṣe kíní tó ń wà kíta a ní ọlọ́mọ alíkò lásánú wa rẹpẹtẹ Nàìjíríà wallahi alazim àbíkàwà bẹ́ẹ̀ jẹ́ aláìmú ìtàwà ìṣàlábùsùlùkù but àdánwò ta kó bára wọn ní kíní corruption alfasad àti pẹ́tipẹ́ lọ́lọ́mà àríkẹ́lá ti ṣe kí ni ọlọ́mà àríkẹ́lá léwà jìnà sí rẹ́bí mùsùlùmí débi pé ó ti wá fẹ́ kọ́ọ̀kẹ́ tó wá fẹ́ di kí ni ó ti fẹ́ di culture ó ti fẹ́ di àṣà pé ẹni tí ò bá ṣe àbí bí àwọn bí alien ni bí pé àwọn ibi tó ti gbé ti ẹ̀wà o táà àwọn afẹ́ mọ́ rí ọ̀nà àbáyọnú ẹ̀ ọlọ́ni zọ́ọ̀rọ̀ alfasad fil bahri wal bahr bima kasabat aydin nas ọlọ́run ẹ̀rí wà bàjẹ́ ìwà bàjẹ́ kanu ó ti fọ́nlé ó ti kálé ó ti kákó bí máa kásàbátà àìdí náà kìí tẹ pọ́sọ̀kà láti sámà látara táwọn ọmọ èèyàn fọwọ́ ara wọn tí wọ́n fi ń fà ní so gbogbo nǹkan tó wá ti ní ṣe pẹ̀lú corruption musulmi abọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ avoid ẹ̀ abọ̀rọ̀ jìnà sí ọ̀pàrọ̀pàrọ̀ ṣe subsidy adìrí eh, náà rẹ̀ sí gbọ́rí lórí àǹfààtà adẹ̀ kọkọtíṣọ̀ fún gọ́ọ̀mẹ́ntì àwọn náà fẹ́ gbé epo wọlé ó only gba 500 million kò ní gbé gálọ́nù epo kan wọ̀lú ì ẹgbẹ́ agbúgbálámà àdánwò wa o àfikọ́lọ̀ màríkọ́lá kó kó wà yọnú ẹ̀ kádẹ̀ ṣe tẹ́rìbíà fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní tí Islam kọ́ wọn corruption sọ́rọ̀ ìlànà yẹn pariwo islam ti kọ́ wa mùsùlùmí ti léwa kúrò ń bẹ̀ kódà bẹ́gbẹ̀gbẹ̀rún èèyàn ń ṣe ààbọ̀rọ̀ darapọ̀ mọ́ wọn torí pé ya ń bẹ ń bẹ kalẹ̀ ẹfẹ́ ẹ̀kọ́ ìyẹn táàrin sì ya àárín ara wa ni wàá lọ wíjọ́ wájú ọlọ́run bó ṣe wù kó pọ̀ tó bó ṣe wù kó ṣe kí ni kó pọ̀ tó 2000 kí la wà yìí 2016 bóyá la máa rí àwọn tẹ́ máa lè rí àwọn generation tó ṣì wà láyé mọ́ bí wọ́n sọ pé bí 1870 some ṣàlè ní nàìjíríà ní tó yẹ pé 18 kìrí náà bí so dé wà mọ́ of course kò tí náà so túnmọ̀ sí pé rú àwọn ẹ̀tí kí ni wọ́n ti lọ bá ń tí wọ́n ti síwájú ọlọ́run pàdé báwọn ṣe wà lẹ́nìí àwọn kan àádìtàn fáwọn kan tó ń bọ̀ lọ́la so yin tó prepare kalẹ̀ fọ́lá yẹn aláàtọ̀fánàkà pé yáyọ lẹ́dínà amọ́nukọ̀ nígbàgbódodo ìtàkùlá ẹ̀páyọ̀ ọlọ́run wọ̀lì tẹ́ńdọ̀ nafs máa kọ́ dámẹ̀tẹ̀ lọ́gàdì kẹ́mí kọ̀ọ̀kan wo tó ń tì síwájú ọ̀la tó ń tì síwájú bí kọ́jú tó kó kalẹ̀ yẹn náà wà jí إنما هي أعمالكم وأصيها لكم ثم أوفكم إياها ويقول أهلين تقبل عيشة هنا انت تجو كالفوني ثم أوفكم إياها طبعا يا أوا قد وافين كنية أبي سنين لسان فما وجد خير أن تبا بعد هذا قد وجد فليحمد الله قد فلون wa man wajada ghayra zalik ẹn tó bá bá ìdàkejì dáadáa pàdé fala yalumanna illa nafsa kó mọ̀ dẹ́nì kankan lẹ́bi àfi ẹ̀mí ara ẹ̀ òun kó wọ́n fi ẹtí pò kìníkan ni ó jẹ́ treasurer ni ó jẹ́ chairman ni ó jẹ́ secretary àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wà opportunity òkàtàn ẹ̀mọ̀ ó fẹ́ wà so indecent torí ẹ̀sẹ̀ pé wọ́n ní àgbàgbà ah, ìbọn ló gbà ìrìn ló gbà ó gbà 500,000 ara mẹ́jọ lọ ẹpá ni ó bá ní à ah, ó mú báírò dání èlò ló jí ah ó jí bí hundred million ah ó lè corrupt man inú ọ̀sẹ̀ máa corrupt ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ pé tó ẹ̀wẹ̀ ìgbéyà kan filẹ̀ àtẹni tó mú bọ̀dání tó gba hundred thousand àti ẹni tó mú báírò dání tó mú five hundred million ta ló ta ni kéèsì ẹ le jù I mean it's terrible kọ̀tẹ̀ntó àwọn ẹni tó lè jọ síwá ìgbà ẹni tó mú dání yẹn ó lè pààyàn tó lẹ́ni tó mú hundred million yẹn òun lè pa generation kan tó bí mú 500 million tó mú yẹn fọ́nàkọ́ fi kọ́ hospital àìsáàbí àìkọ́ hospital yẹn àìmọ́ yí ọmọ tí ó mọ̀ ṣe kí ni tí ó mọ̀ kú ojú ọ̀nà tàbí ká ṣe sábà bí àìsójú ọ̀nà yẹn àìmọye ẹ̀wọ̀n yẹn tí wọ́n ṣe kéré tí wọ́n mọ̀ látìlẹ̀ tí wọ́n mọ̀ gbogbo àwọn wọ́n kú yẹn kéèsì yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ bọ́ sọ́rùn ẹ̀ so it's a critical case so mùsùlùmí gbogbo iṣẹ́ tó bá ti ní al-fasad corruption nínú aláti jìnà sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sì rí àwọn bẹnu iṣẹ́ tó pé iṣẹ́ tó ní ti dáadáa ni kálàkálà tó ní tìní but afọ́ra wa wọ́kí ni ìwà bàjẹ́ wá sínú iṣẹ́ yẹn so ó ń di bí mélòó ó ń di bí ẹlẹ́ẹ̀kẹta bákanáà gbogbo ń ta bá ṣe léèwọ̀ fún wa pátá in tọ́rọ màlẹ́kọ́lá ṣe léèwọ̀ fún wa pátá àbọ̀rọ̀ wá ṣẹ́ ṣíṣe sí di nǹkan náà gbogbo tọ́rọ màlẹ́kọ́lá ṣe kíni tó ṣe léèwọ̀ àbọ̀rọ̀ wá tẹ́ sí ìdí ẹ̀ ká ní nígbà tí wáyé tí mi ríṣẹ́ ló bá ní mọ́ tẹ́lẹ́dẹ̀ ṣékẹ̀ gbọ́rù yẹn nígbà tí mo wáyé máa ń zàdé ìbúyá ká máa rí ẹ̀ wọ́n ní wọ́n lọ sẹ́mínà kan náà rí ní wọ́n bá ríṣẹ́ sí gbogbo àwọn mu'amalat tó ní ṣe pẹ̀lú muharramat ọlọ́run mùsùlùmí ò wáṣẹ́ sí kí ni àìwáṣẹ́ sí díẹ̀ ìtàbí jẹ́ mùsùlùmí náà nìyẹn ẹni tó ju pàjùsẹ̀ ẹlẹ̀ fọ́lọ́n gbogbo ẹgbẹ́ because tó bá padà wógan àwọn tó ń ṣẹ́ mẹ́rin pé pé gbogbo kó tó wá tó ń ṣẹ́ mẹ́rin wọn lówó bí wọn náà ṣe ní àwọn tó wá kó nǹkan kú ti ra wọn wọ́n tún kó ìyàkalẹ̀ fúnra wọn gbogbo tó bá jẹ́ eh, haram àìṣe kí ni àìwáṣẹ́ dé díẹ̀ ẹn gbẹ́bẹ̀ kúkú mú tí mú ṣiṣẹ́ mẹ́ láà bó ṣe mú yóò ní ṣe kí ni ò ní ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹgbẹ́tọ́lọ́wọ́ إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون قالوا أني أنت شيطان fẹ́ في أتي مومو؟ أتي tẹ́lẹ̀ ìtàn tó ẹbí ṣe وفي في ni pé ó fẹ́ wẹ̀yà tó dàkùnmà zíkìrìlá ó fẹ́ fi gún rí kò níbi ìrántí ọlọ́run wa ní sọ́láàt ó fẹ́ fi gún rí kò níbi ìṣèjọ́sì fọ́lọ́run kẹ́wọ́n bá di mùsùlùmí má àwọn tó fẹ́ fi àwọn kìnnì wọ̀nyí ṣe tó gbogbo tó bá jẹ́ haram mùsùlùmí àìṣe kí ni àìwáṣẹ́ sí díẹ̀ náà tó mọ́ sáwà lè fáwọn èèyàn láti sọ oníbi báńkì ìpìnlẹ̀ banking system ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ní kí ni iṣẹ́ rìbá ni so musulmi wá ṣẹlọ sí bank a ní sẹ́ni láti sọ ọmọ dẹ́rùbà wọn apárasẹ̀ dẹ́rùbà reality ni a ní akílọ́ àìpẹ́ta ṣe ń sìn àwọn musulmi náà lè ṣiṣẹ́ tọ̀tọ̀dọ̀ wa lẹ́yìn àìmọye ń àìmọye islamic banking system ó wà lọ́nà tá a gbà ṣe tí ó ṣe kí ni tí ò ní mú àìmọye ìlú ló ti adopt kìíní yẹn Britain ti adopt ẹ̀ àìmọye ìlú nígbàtẹ̀ tí ó dá Islamic banking system ó wà ó ti wà tipẹ́tipẹ́ ká ṣiṣẹ́ tọ̀ yẹ lẹ́yìn ká lè ṣe kí ni so báyìí tọ́bá wà àwọn regulations yìí àwọn lè tó policies tí mùsùlùmí tààbà ṣiṣẹ́ o àbọ̀rìṣẹ́ pẹ̀lú ìsàtújẹ́ rìbá gọ́rùn bá yìí tó láṣẹ lè wọ àbọ̀rìṣẹ́ pẹ̀lú ẹ̀ iṣẹ́ tó bá ti mú corruption dání àbọ̀ṣe kìíní lẹ́ṣẹ́ tó bá mú ẹ̀tàn kí ẹ máa tàn yẹn kí ẹ máa dìsíbù yẹn àbọ̀rìṣẹ́ àbọ̀rìṣẹ́ so máa fún two minutes inú ẹ̀ èmi five minutes so eh, seven káyọ̀ two kó lókun five mo bù yín ní five àbí fún yín ní mo tún fún ilé ẹyọ̀kan tí ó di mélòó ó 4 minutes tó insha Allah máa 4 minutes pẹ̀lú ògùn ọlọ́run now ní ṣókí àwa tá a jẹ́ òṣìṣẹ́ àwa bá wa níbi ilé iṣẹ́ kí làwọn nǹkan tó bọ̀rọ̀ jẹ́ ojúṣe wa nínú 4 minutes tó kù àkọ́kọ́ àlètìtọ́ à abọ̀rọ̀ rí wípé a níkapá lórí iṣẹ́ tí wọ́n ní ká ṣe abọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ wípé a ní ìkápá lórí iṣẹ́ tán ní ká ṣe eléyìí táà náà bá wò fúnra wa gan a rí wípé simple logical ó sọ fún wa wípé àǹfààní ara wọ́n wà ń dìkì níyẹn inú àwọn kan tó dẹ̀ ń sàkóbá fún wa Nàìjíríà lé nìyẹn ó gbé ẹni tailor kó a lọ supervise road construction torí pé ó mọ̀yàn kan tó mọ̀yàn kan jẹ́ party chairman kìnnìkan ó fẹ́ gbé iṣẹ́ tí medical doctor máa ṣe wà sọ pé kí carpenter kó wá ṣe kíni kó wá ṣe sọmọ kó fẹ́ pààyàn ni because yẹn wà so obvious and conspicuous ah nífẹ́ ṣe but àwọn míì wà tá ń ṣe alìtìtọ́ àlàbúdàmì alìtìtọ́ àfihàn gbogbo intanẹ́fẹ́ fi ṣí ìdìtàbọ̀rí pé ó wà capable ó lè ṣe iṣẹ́ yẹn so anywhere tábábára wa kárí pé in tá a lè ṣe òun la ṣe kíni òun là ń ṣe tó ráwọn kíní ó máa ṣokùnfà dáadáa fún wa ẹlẹ́ẹ̀kejì tàbá bára wa láyé ibi ta ti ń ṣiṣẹ́ eléyìí ní tó ní ṣe pẹ̀lú lébọ̀ àmánà ìpé àmánà iṣẹ́ tí wọ́n gbélé wa lọ́wọ́ ìpé kíni ìpé àmánà iṣẹ́ tí wọ́n gbélé wa lọ́wọ́ àmánà àmánà ó ṣe pàtàkì irú àwọn nǹkan ta sáfẹ́rú ní Nàìjíríà lé ní o ní pé alámọ̀ná pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí wọ́n gbélé wa lọ́wọ́ a ṣe dédé pẹ̀lú àwọn kìíní ọlọ́bàdìkásọ náà fàwọn ní iná yí láti an tó adùl àmánà ipẹ́kẹ́ dáa fún sọ padà kódà ọ̀tún fún yí in tí wọ́n fi ń sóyìn gangan ẹmí tí ọ̀fẹ́ ṣe kí ni ẹmójútó inú àmọ́ náà ni pé káṣọ́ àwọn regulations tó ní ṣe pẹ̀lú ibiṣẹ́ tó gbé wa sí àdéhùn tàjọ ní wípé 8 o'clock ẹbẹ̀rọ̀ díbiṣẹ́ òun bọ̀ ní 12 o'clock tẹ̀pínú àwọn rẹpẹtẹ èlé àbẹ̀tí mo sọ́rì gan <coughs> mo orílẹ̀ sọ́rì gan àríẹ̀yìn bóyá most likely àríẹ̀yìn civil servant ni mo wà bọ̀bí tí kíní ẹ̀ ti lè jù àárín àwọn civil servant ní alhamdulillah i am once a civil servant àárín wa ní àbíkáwọn yẹn ó mọ́ wà bí iṣẹ́ kọ́dẹ̀ wọn bá máàkì attendant a pé àmọ́ náà báyẹn kò lè ràn wá lọ́bẹ̀ ni ò lè ràn orílẹ̀-èdè wa àwùjọ wa kárí pé regulation tí ìsìlámù fún wa regulation tó wà ókè ní ó kù ìṣẹ́jú méjì insha so al'amánà gbogbo ẹni tàbá fi ṣídìí iṣẹ́ kan ṣe kí ni kí wọ́n pé àmánà pẹ̀lú ìta fi wọ́n sí ìdí ẹ̀ bẹ́ẹ̀kanáà al'itkan al'amal itkan al'amal kádà rí pé a pàfẹ́tì iṣẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n fún wa yẹn iṣẹ́ tí wọ́n gbé wa lọ́wọ́ yẹn kárí pé a ń ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí pé eh, eh, Yorùbá ní bàbá rán ni níṣẹ́ ẹrú Ah, ẹbá ń pòwé yí o ìbá ní tàbá rán ní níṣẹ́ ẹrú àáfitọmọ jẹ́ tàbá rán ní níṣẹ́ ẹrú àáfitọmọ iṣẹ́ tó máa gbé fún wa a ń láti ṣeṣẹ́ yẹn perfectly dáadáa so that ètì tí ó bá jáde mẹ́ yóò padà jẹ́ oríyìn fáwọn tí wọ́n fi wá sí di iṣẹ́ yẹn so ìsìlámù ṣe kí ni ìsìlámù kọ́ àmùsùlùmí náà lẹ́kọ̀ọ́ eléyìí iná láàkátàbà ìtàn àlàkùnlé ṣe gẹ́gbọ́n ṣe ọlọ́run sí sọ ṣe ọlọ́run ní ọlọ́run bá líkọ láti kọ dáadáa sí gbogbo nǹkan fàíza kọtàlùtùm fàásínù lẹ́kìtìlá tẹ́ bá fẹ́ dú ẹran tẹ́fẹ́ jẹ ẹ̀dìpẹ́ ṣe kí ni ẹ̀dù dáadáa ẹ ilé ìnànú àwọn in tí ó ma jẹ́ ethics fún àwàtàbá ṣe kí ni tàà jẹ́ òṣìṣẹ́ o ni ilé abẹ́lọ́mbà líkẹ́ọlá èyí tí agbọ́ ìkójẹ́ kí ó ṣe wá láǹfààní èyí tí agbọ́ ìkójẹ́ kó ṣe wá láǹfààní kó jẹ́ kó wúlò fún wa láyé kó wúlò fún wa láǹkìyàmà kó jẹ́ kó kàákúnnú òsùnwọ̀n iṣẹ́ rí wa abẹ́lọ́mbà bákanáà àwẹ̀ tá ń gbà kọ́lọ̀n kó gbà lọ́wà níjọ́sìn kọ́lọ̀n kó gbà àdúrà tá ń ṣe nú àwẹ̀ yìí kó gba àrùn tá a kí nú àwẹ̀ yìí kó gba sàdákà tá a ṣe nú àwẹ̀ yìí àwọn ìdìde wa lóru kọ́lọ̀ kó gbà lọ́wọ́ wa la hawla wala quwwata illa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من كذب الدنيا وعذاب الآخرة اللهم يا حي يا قيوم برحمتك نستغيث فلا تكل إلى أنفسنا طرفة العين ولا أقل من ذلك لا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته